الحمد لله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. A dẹ̀ tọrọ ìkẹ́ àtìgbẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ náà, ààwẹ̀ Ramadan ní Jẹ́ra 1446. Ó di ẹyọ mẹ́tàlá lónìí nígbà tá a bá ṣe ìfọ́rùn ìtọ́lẹ́yìn mẹ́tàlá ti lọ. Oore tí wá ń bẹ tó pọ̀ jù nínú oore Ramadan ọlọ́run ọ̀sọ́jọ́ tó wà fẹ́lẹ̀ kankan òun náà ní láìlátò lẹ́kọ́dé ọjọ́ tó dáa jù nínú ọdún òun lọ́jọ́ àràfà ọ̀sán lóòrùn gbogbo alálàájì wọn wà láràfà èèyàn wà láràfà kọ́ máa ṣépè èèyàn wà láràfà kọ́ máa léyàwó yàwó ìjọ ọ̀sẹ̀lẹ̀ kan sọ́ látàárọ̀ tí ó fi di pé òòrùn ọwọ́ nígbà òòrùn ọwọ́ wọn ẹsẹ̀ máa lọ sí mọ́tò àlefà ibẹ̀ wọn sọ̀tọ̀ ọjọ́ yẹn ti gbogbo àwọn èèyàn dúró sára fáwọn tí wọ́n wá rántí ọlọ́run tí wọ́n rántí ọlọ́run ọjọ́ tó lóore jù ọlọ́run jẹ́ á máa ọjọ́ tó lóore jù ṣùgbọ́n òru tó lóore jù lẹ́yìn látò ẹ̀kọ́ bí ọlọ́run fẹ́ ká má fi gbogbo òsè ní ayé wa sọ ìwọ́n bá bá jáde wípé tó ọwọ́ á sùn sọ̀sọ̀sọ̀ ojú sùn láì látò ẹ̀kọ́ bí ọmọ ṣe òkú ọlọ́run mẹ́jì ò ṣe fún wa bá a ṣe wọn lẹ́lá tó lè kọ́ dídì lọ́ọ̀kan ìjọ wo ni wọ́n ti wà lẹ́kọ̀ọ́sẹ̀ fọ́nà ṣùgbọ́n bẹ́ẹ̀ yóò fi lé ní iṣu òru mẹ́wàá bọ́sà kan ẹ̀mẹ́jà sùn aago kan ló lè jí jí aago méjì ni kódà béèyàn ti bá aago mẹ́rin tó ọ̀bà tó tàbí fàjà àdìdì wà lẹ́yìn oṣù nílé ọwọ́ òru kẹta tó kẹ́yìn yẹn ẹ má sọ torí pé sàlámù nìyíyá hàtà lọ́tọ̀lá ìlú fàjì ẹ̀rí àwọn màláíkà táwọn gangan ọmọ wá sórílẹ̀ ayé àtọ̀gá àwọn jìbìrì ìlú tí wọ́n mọ̀ ní àlàáfíà ní fún yín gbígbàdúrà ní fún yín ẹ̀sọ́ ire pálífàdé àrí òfin lọ ọlọ́run di ọ̀rọ̀ bó kún wa lásìkò yẹn o wọ́n ti dá ààrẹ bó ṣe wá bí àsìkò gẹ́lẹ́ látòlẹ̀ kọ́ dẹ̀ àwọn ọmọ yàrá tí wọ́n ṣe agbátẹrù ètò yìí sọmọ́sí kọ̀ọ̀mù ti wá ògùn pa abẹ́ tí mo gbà abẹ́ ìdí àánú àánú ọlọ́run ọlọ́run tó fi gbogbo yín lẹ̀ kìí ṣe pé kí ni di àánú ọlọ́run o ọba àánú àánú ọlọ́run yẹn awọ àánú ọjà awọ àánú ilé awọ àánú mọ́tò àárín ìlọ ọlọ́mọjà àwọn ọlọ́run lórí wa lórí àwọn wa. inú ọjà wa tí a wà ní ògùn fàyè àti gbogbo àwọn ọjà àwọn ọba nìbísọ̀ ẹ̀ṣọ́ so ó báyàn ló jẹ́ ìjẹpamọ́júmọ́ àná ọjà lẹ́sọ̀ lọ́yẹ jóná mò ń wò lé Facebook page ti àbídìgbò báyìí ẹ̀rọ ọlọ́run dẹ́ka ọlọ́run mọ̀jẹ̀ kọjá wa ìjóná gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n wà ní ìbànújẹ́ lọ́wọ́ lórí ìtàlẹ́sọ̀ lọ́yẹ ọlọ́pàá nìbí tútù bá mi gbé aláàánú dìde fún wa. so wọ́n ja géètì tó ló ń jọ́ kàbá ìwọ́n mọ̀ ìyá kan sọ ìyàwó kọ̀pọ̀lẹ́tì ó kọjá àti ìrọ̀lẹ́ ó náà àbí sọ̀rọ̀ sọ wa o mọ̀jẹ̀ mọ̀jẹ̀ ìyàwó wa jóná mọ̀jẹ̀ ọmọ wa jóná mọ̀jẹ̀ wa ibi táwọn ẹjọ́kọ̀ ni bí òjòjò àti owó ṣùgbọ́n àwọn ẹjọ́kọ̀ wọn farabalẹ̀ àpẹẹrẹ tó wọ́n léṣe ọlọ́run gbogbo wàtẹ́yìn náà bá tún léṣe ọlọ́run kọ́lọ̀ wọn jókòó sọ́dọ̀ ọ̀run kọ́lọ̀ wọn kó bẹ́ẹ̀ láìláì àwọn bá tó dọ́mọ yẹn tó wá ń pọn wá lé ibi ọmọ ọmọ jẹ ọlọ́run jẹ dàgbà dáadáa ọlọ́run bá léṣe ọlá ibi tẹ́yìn bá bá tó ọlọ́run dé ibẹ̀ ní kíkà àwọn ọmọ òtù bẹ̀rẹ̀ ọlọ́run aláhàlúwà wà láàkú wákà ó làbí láìláì so lẹ́yìn ilé ìkáwá bọ́ sínú tẹ̀síìrù súnmọ́tì làásìrì tẹ̀lé ká ṣe lọ́jọ́ ògbòpá wa ń bì. ṣé nígbà tí mo rí tọ́píìkì o mo wò pé masha allah tọ́píìkì látọ́rẹ́ liban pẹ̀lú gbogbo òsínì ayé tẹ́ ẹ bá wà láàrin àwọn ọlọ́jà tẹ̀síìrù súnmọ́tì làásìrì ọ̀rẹ́ liban. àwọn bá jẹ́ alálàáfà bá a bá wà láàrin lálálàáfà ẹ̀yẹ lálàáfà kẹ́lẹ̀ kó ṣe bẹ̀rù sí ìwà láàbìrì fún wa ọ̀rẹ́ ní ọba bá a bá wà láàrin àwọn tó jẹ́ pé gòfàìbọ̀ sùkúù ni wọ́n ẹ̀yẹ onílé ìwé ọlẹ́ sọ̀rọ̀ wà láàbìrì ọba mọ́ káláwọn olóṣèlú tí wọ́n bá fẹ́ gbọ́ òdodo tó bá wà àfà àti ọ̀sọ̀ òdodo fún wọn ẹ bá ní pé àfà kan ó wá ń sàlàyé wálé áfírì fún wa ọba mọ́ kò sàwùjọ tí ọba mọ́ àwùjọ ẹyọ kan tí ọba mọ́ làwùjọ àwọn tó fẹ́ sórí ibú ayérayé àwọn tó ń wá alẹ́kọ̀ọ́fárọ́tú alàbàdìjà alẹ́kọ̀ọ́fárọ́tú alàbàdìjà ààrẹ àwọn èèyàn kan tí súrà yóò bá mọ́ àwọn tọ́já sí wípé làfi kú sírí wọ́n fẹ́ wà ní òkú ayérayé àwọn òkú làwọn fẹ́ ṣe wẹ̀ náà ṣe wá àti kẹ́kẹ́ fà àwọn fẹ́ ṣòfò láyé ká ṣòfò lọ́rùn àwọn tí ọba mọ́ ṣùgbọ́n àwọn tó bá fẹ́ sórí ire ayé wọ́n fẹ́ sórí ire inú sàárè àtijọ́ ọ̀gbẹ́ǹdé àìkìyàmọ̀ wọ́n àfẹ́ kẹ́dọ́dọ̀ ọlọ́run kan sófò ayérayé ṣúra irrelevant ọba àwọn kọ́lọ̀ ń kó tó àwọn àmì sọ́nà sẹ́rí ṣúra yìí kákọ́ wo díẹ̀ nínú àkúwálù sálà wà àwálù fi ábì yìí ṣúra al-mubaraka Fẹ́ẹ̀rí àwọn ẹlẹ́rẹ́ tí wọ́n ti lọ bóòlù tó sí wọn pẹ̀lú ṣúra yìí. Al-Imamu Shafi'i rahimahumullah nínú àwọn àfáà ńlá lágbàáyé ara àwọn àfáà àtàtẹ̀ lánàbí ni ànàbí kú sábàyì àwọn sàádé kú sábàyì àwọn àfáà tí wọ́n tó lọ́dọ̀ àwọn sàádé àwọn ọmọ ọmọ tó ànàbí àwọn rí àwọn sàádé lójú báyìí wọ́n gba tó lọ́dọ̀ àwọn sàádé ìmáàmù wa Ṣàfi'í àwọn wá ń sọ wípé láùtàdá bárọ̀ náà sù ábì yìí súra láùtàdá bárọ̀ náà sù ábì yìí súra táwọn èèyàn bá lè lọ ronú sí súratul àsírì yìí a lè jókòó tó bá jẹ́ kó rọrùn for people to ponder reflect and meditate over the chapter a lè ronú sí ká ronú jinlẹ̀ káwá pé ara wa sákìyèsí làwa fà á tìbò ó ti tó wà. Kọ́lá abálẹ̀ máa ronú gbogbo ìgbà tí súra yìí, ó tó gbogbo ayé, kò ní jẹ́ ká fìnà, kò ní jẹ́ ká yóò Àfáà ní kánà rọ̀jù láàní min ashabi rasulillahi sallallahu alaihi wasallam ìzálísàkọ̀ ya lámúyà fúfárì ọ ilá àlá ayẹ́kọ́rọ́ à àhàdúrù mọ́ àlálà ákárì ṣúra tàlàáfù ìlà ákárì à. àwọn ọmọ kí wà nẹ́bì àwọn bàábé tọ́lọ̀ ọba sọ pé ọ̀bíyà lọ́wọ́ ányúwú wọ́rọ̀ lọ́wọ́ ányúwú ọlọ́run ni mọ̀ yọ́nú ti ní ẹni ìyọ́nú ni yí ni èlé bínú ti ní máa láyé àwọn náà níwọ ọlọ́run àwa náà yọnu sí tó ṣe fún wa àwọn sàábẹ́ yìí wọ́n wá ní kan tí wọ́n bá ti lè pàdé ara wọn bóyá wọ́n pàdé nínú wà àdúrà ìbára tó pàdé bóyá wọ́n pàdé lóde súná ọmọ nìkan kú wọ́n pàdé ń bẹ̀ nìkan fi lọ ọkọ nìkan dé ní ájì wọ́n lọ wọ́n pàdé mọ́tò wọ́n pàdé wọ́n pàdé mítìnì ẹgbẹ́ aláṣọ wọ́n pàdé mítìnì ẹgbẹ́ onírin wọ́n pàdé mítìnì muslim community gbogbo bí tí wọ́n bá ti pàdé wọ́n nífẹ̀ẹ́ sí dáadáa kan àwọn méjì péré wọ́n pàdé owó òfin mẹ́ta ọ̀ wọ́n bá ti wá fẹ́ túká wọ́n wà ní kíkanú àwọn kọ́ka súnrọ́tù làásùn. sẹ́ẹ̀mọ̀ pé tí wọ́n ń fẹ́ kíkà lásán wọ́n mọ̀ jù bẹ́ẹ̀. ìyá ọmọ ìyá mi bá fún fúnka ìmọ́sòfò mọ́jọ lórí ibú o mọ́jẹ tí ọ̀rọ̀ àrẹ o mọ́jọ ọ̀rọ̀ rẹ ọjà rú o mọ́torí ayé ta ọ̀run o ayé ni rọ́mọ ọ̀run ògbèké o mọ́sòfò mọ̀ létí o tó ráwọn ọmọ túmọ̀ súra ìpè ẹni tí ọ̀bà fẹ́ sòfò ayé àtọ̀run èdè máa kà súra ẹ̀ wọ́n wà á kà fúnra wọn tó bá ti wá kà tán <clears throat> kálukọ́ wà oríṣi wọn lọ. táwọn náà bá pàdé láwọn wà láwọn ìjókòó àmọ́ ẹ̀ka àfà ẹ̀ka wà láàásù ìfún wa wà láàásù ìmẹ̀lẹ̀ ìfàánà làfi ìkóso tọ́lọ́pù sábà ká wọ ọ̀gbọ́dọ̀ máa tẹ fóònù àsìkò sábà ká ọ̀gbọ́dọ̀ sí àsìkò sábà ká ìgbàkọ́lọ́ máa transfer owó àsìkò téèyàn máa ń fara balẹ̀ ní wákìtù tàdápù àsìkò fọ́ọ̀mù ronú sí ìtumọ̀ word by word letter by letter òun torí kọ̀ wá fásitì ẹ jẹ́ kí n tètè lọ́rọ̀ ẹ̀ mo rò pé kiri bí àwọn ẹni eré bí wọ́n ṣe mú ṣúrọ́tùlà ákùnrin ọwọ́ níjọ́ kan sí wo èkó ìyẹn lọ́fà táwùjọ wọn fi dá tí wọ́n fi kú mùsùlùmí òdodo kí wọ́n fi orí nígbà tí bá wá ń bá tẹ̀síìrì lọ ẹ̀yìn náà wà ní ọlọ́run ní wà láásírì wáwù tó bẹ̀rẹ̀ rẹ̀ yẹn wáwù lọ́kọ́ sáàmì lámá ṣe nínú àfi máa ń búra ni ìjọba ẹgbọ́ àrèyé wà láásùrì nínú a ní irinṣẹ́ mẹ́ta tá a fi máa ń búra ẹyọ kan péré lèèyàn máa ń lò o lo wáwù wáwù pàtí wà o lè lo taa, táà pàtí a obìnrin ló bá owó mi fẹ́ bá bàtìrà bá bá kẹsọ̀rọ̀ bí. tá a bá wá fẹ́ búra nínú ìsìláàmù a gbọ́dọ̀ fi nǹkan míì búra àyàfọ́lọ́hún. wàláì mo fi ọlọ́run ọba búra ọ̀nà kan nìyẹn pàlọ́yì ìtumọ̀ta náà ló ní mo fọ́lọ́ ń búra mo tún wá fẹ́ fi hàn pé alẹ́ mi máa kí ó gbọ́ tàwé ìdìye bíláyì mo fọ́lọ́ ń búra náà ni sọ wá rí mẹ́ńkánà hálífán fàlíyá hálífù bíláyì áúlìyà smoke sọ ẹ̀rí ká máa búra kèé sọ̀rọ̀ ìrẹ̀ká búra kódà ń gbà mí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń fúra mọ̀nẹ́ẹ̀tìkì ni wọ́n kò sáàkù ni wọ́n kò kí ni wọ́n àwọn èèyàn máa ń búra lórí irọ́ ìwọ tó o bá kọ́ fẹ́ búra ìdájọ́ àkọ́kọ́ nígbà tí èso ọ̀rẹ́ yẹn kó o búra ṣùgbọ́n o wá fẹ́ fi òdodo nílẹ̀ pé wà lọ́ọ̀ì ìdájọ́ àkọ́kọ́ ọ̀gbọ́dọ̀ fi nǹkan kan búra àyàfọ́ náà tẹ́nìkan bá ní mo fi ògùn búra mo fi òkè ìbàdàn mo fi búra mo fi kàábà búra onítàn ó di àlọ́dọ̀ ọlọ́ gbogbo ẹ̀yin láńlọ́ọ̀dù àgbáyé ẹnìkan wá rẹ́ǹtì lé ládùúgbò yín abẹ́ni nǹkan kọ́ lé sàdúgbò yìí ẹ̀wà ni ẹ̀bá ti sàdúgbò wà yóò dábọ̀ kọjá yóò mòrè ìbọn yóò dìbọn búra yóò fòmú búra tẹ́ ẹ bá kú lórí ẹ̀ ẹ̀ẹ́jẹ̀ bá bá láyàwájú ọlọ́run ẹ̀lọ parí láwọn àdúgbò alhamdu ọlọ́run tẹ̀ sí bá ní parí ọ̀kan ní àwọn ọmọ ẹ̀yà ti wá ọlọ́run sì lò sábàbí wá parí ládùúgbò wọn ọdún mùsùlùmí náà àwọn ẹbí kan bí ìbúra ilé ẹjọ́ nàìjíríà gan tó ọba jẹ́ mùsùlùmí kí wọ́n lè òbí búra ẹjẹ́ kí iye ojú eléyìí sáà lè fi ní ìbúra bẹ́ẹ̀ nínú àkídà alùsúnnàtù àìjàmáà tí ó pọ̀ lórí ẹ̀ ìtìkọ́dù alùsúnnà àìjàmáà tí a fọ́ àwọn àlùkáyí ṣẹ́lù ìyájú sọ ní bàbá sọ́lù tèmi bàbá sọ̀rọ̀ tó pọ̀ lórí àtàwọn ẹlẹ́yẹ síra fẹ́ẹ̀rí kùránì ọ̀rọ̀ ọlọ́run ni èèyàn lè ní wálí kùránì mo fi kùránì búra wà láì ọwọ́ nínú àkìdá mo fi ìsàwákà búra tó rà àbùsàpé ìsàwákà ò sí dájú ìlú lónìí ìjàmbá sí dájú ìlú lónìí ìsàwákà ẹ̀ dá mi lóhùn ta lónìí ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wà wáyé bí i nígbà tó tọ́lọ̀ náà lórí kápọ̀ pé mo fi kàábà búra mà wá yọ mọ́sálà mọ́sálà ni ìkàlámì láì lábì màkàlùkọ́ọ̀tì a lè fi ọ̀rọ̀ ọlọ́run búra ṣùgbọ́n a lè fi ẹ̀dá ẹ̀dá ọlọ́run a lè búra fúra ní ìṣẹ̀dá alukur'an kàlámù lọ́ọ̀yì àkìkí yóò bẹ́rù màkàlùkẹ́ kùránì ọ̀rọ̀ ọlọ́run ni kèé fẹ̀ẹ́dá ọlọ́run èèyàn lè fi kùránì búra ṣùgbọ́n mo fi kàábà fúra ẹ̀dá ọlọ́run lè kàábà ó lè fi kàábà fúra wáyé ya ápùlù ọ̀bá ìfẹ́ yìí ọlọ́run ní ẹ máa ń ṣe kàábà kí ló ní kẹ́ ẹ máa ń ṣe ọba tó lè kàábà mo ti ní rù tẹ̀mítẹ́mì fúra ní rù tẹ̀mítẹ́mì èso ọlọ́run ẹ̀dá ọlọ́run ni ó lè kó ní tẹ̀mítẹ́mì fúra mo fi mọ́kà màdínà fúra mọ́kà màdínà èso ọlọ́run ó fi fúra jàmọ́ so clear ọ̀rọ̀ ọlọ́run la lè fi búra a lè fi ẹ̀dá ọlọ́run búra tó ọba wá fẹ́ lo ẹ̀dá ọlọ́run ọwà lo wàrọ́ bì jọba kí ló fi kó wàrọ́ bì wàrọ́ bì lè ka àbà mo fi ọlọ́run tó lè ka àbà búra wàrọ́ bì òkè ìbàdàn mo fi ọlọ́run tó òkè ìbàdàn búra wàrọ́ bì zamzam mo fi ọlọ́run tó lè zamzam búra mo rò wọ́n ti clear bí o clear ìwọ tó o bá lọ fi òògùn búra ó fi òkè ìbàdàn búra ó fi irin búra èyí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọ̀dọ̀ ó níbi kan tó ọ̀wẹ̀ sí Islam ó tù bá wọn lọ́wọ́ àforíjì ọwọ́ padà sínú Islam tátó wá sọ̀rọ̀ tó wá ń bá yàn án múlẹ̀ ẹ wá ń fẹ́ jẹ́ ẹ múlẹ̀ ìlànà èṣù ọ̀hún fi ẹ̀jẹ̀ múlẹ̀ àwọn èèyàn tó máa fi fa jẹ wọ́n wà fúnra wọn bíléèdì àbíkọ́ fúnra wọn píìnì obìnrin ọ̀la ẹ̀jẹ̀ ọkùnrin ọkùnrin náà máa tẹ̀lé àwọn múlẹ̀ òun lọ́ọ̀fẹ́ ọ̀gbọ́dọ̀ pẹ̀lú

jama kódà kọ́kẹ́ ìta 15 fifteen wà láì kọ̀ọ̀tù ọ̀fà àwọn ọmọ yìí pé iye èrè gbọ́dọ̀ jẹ ibi islam ni pé má fara nìyẹn èèyàn lera nǹkan ní ten naira tí ó pàdé sáàtì naira ìlọ́po mẹ́ta fẹ́ẹ̀sì lọ ra nǹkan

owó àdúgbò olóṣèṣẹ́ àyẹ̀sí akọ́dà kejì mo mú bọ̀dẹ̀ nìkan bá ra mo wá lọ rà ní owó tẹ̀sí náà mèrè ọjọ́ jọ pàdé ọ̀gá rẹ àtà lọ rà ní àtèrè ọ̀gá rẹ ló ọlọ. búra máa jẹ́ olódodo pàápàá ń tọ́jú tí èyí bá ṣe fẹ́ni tó fẹ́ ra gbọ̀ngbọ̀n ọkọ̀ ò ní ìtumọ̀ ọmọ ìfúra wà láìsúmọ́dì láì wà láìsúmọ́dì láì lórí wọn tó ń pe ẹyọ kan wọ́n ní owí o yóò kàn wá wí méjì àti ẹ̀ta wà láìsúmọ́dì láì lè sí láì láì láwà wà láìsà láìsúmọ́dì láì lórí wọn ẹ̀yà kò dìbò gbogbo tí ọba búra ta ni kò ti búra Allah tí ọba ti wá rí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ lọ́ọ́ fi nǹkan ní ìbúra kọ́mọ̀bà àti àwọn ọlọ́ọ̀ fún ọba tó wá ń búra jọ jẹ́ pé lórí òdodo ṣùgbọ́n ọlọ́run ìyẹ̀dúrúkú làwù alaharifu bìmáṣáà ní màkìlúkọ́ọ̀tù kẹ́rí tó bá wu ọlọ́run ó lè fi tó bá wù búra tọ́rọ́ lọ́nà gbogbo ẹ̀ nínú búra ní ìwà lẹ́yìn ọlọ́pọ̀ òbúra kẹ́sùn ọ̀nà ni ọgbà wàṣámùsì wà ṣámúsì ọlọ́run ọba di òòrùn búra wálé kọ̀ọ̀mọ́rì ọlọ́run kò ṣùgbọ́n búra wà nẹ́jìmì ìdáhàwé máa bọ́lá sọ ibùkún wà máa rọ̀wé wà máa yà òun ti bọ̀ ánìlà àgbére ọlọ́run fi ìràwọ̀ sáà ó búra tọ́bá ó lè fi odò búra ọba àlejò ọlá wá gbọ́ yé pé kò sí tọ́lọ̀ ò lè fi búra àwa nìkan lọ́jọ́ sí pọ́lọ́run nìkan la gbọ́dọ̀ fi búra ìyẹn ni ò ní já sínú àwọn tí ó ṣòfò lọ́dọ̀ ọmọ ọlọ́dí ọ̀rọ̀ ìdí jẹ́ asúrù àìní sọ́ọ̀ rọ̀ kèéfè wà láàbáàlì ní jẹ́bẹ̀ lọ́wọ́wá kèéfè ọ̀lẹ́ ayé ní jẹ́bẹ̀ ìdí jẹ́ asúrù òun ní táìmù lẹ́yìn lẹ́jìmù ìgbà àsìkò nínú ìmọ̀ Islam ẹ̀ máa jẹ́ pé ọmọ kéwúdẹ̀ tó bá ní asúrù àbáàtú asúrù àbáfí asúrù umawi ìgbà lẹ́jíìmù tá a bá ní ọ̀yọ́ tèmi láti sọ̀rọ̀ yìí tá bá ní asúrù akálà asúrù ajímọ̀bí asúrù lam adéṣínà asúrù abdulkareem àdìsá ìjọba ológo ètí ń jẹ́ asúrù ní àsìkò ìgbà. nínú èdè kí mo pè jàmá lárúbáwá àwọn àfáà ní alákọ̀ọ́kọ́ ní ẹlóhun jù wà láàásírì kí láti o ẹ̀rì pọ́lọ̀ ti kọ́ fi wà súgbóhì ọlọ́ọ̀fi àṣùgbà òbíbúra wà nàárì ọlọ́ọ̀bíbúra wà dùá wà òrùbúra wà lọ́kọ́mẹ́rì wà àìbà ìlú kan wà lẹ́ni pé ah, ọlọ́run òbíbọ̀ ọyẹ́ búra òbíbọ̀ òbúra òbíbà tí olùjí so búra pọ̀pọ̀ rẹ̀ ní problem wà láásírì tó ti yà òye gbogbo àsìkò ayé àwọn àsìkò nǹkan méjì ní máa ń mú ẹ̀ nǹkan mélòó jẹ́ náà nǹkan méjì ọlọ́run fíì àrọ̀káàtù bà ní ádámẹ̀ nínú kọ́irí wàṣáre nínú kọ́irí wàṣáre àwọn àsìkò yẹn àárọ̀ lẹ́wà ní o ọ̀sán ni o ìyálẹ̀ta ni o ìrọ̀lẹ́ ni o àṣálẹ́ ni o òru ni o ọ̀gànjọ́ òru ni o tó ẹ̀rì bá bọ́ sínú àsìkò àwọn àwùjọ ní ìgbẹ́ lágbàáyé ó kọ́ sáńtẹ̀ àsìkò ó lè lé lọ́ndrẹ́sì Ètò ẹ̀wọ̀ ní àsìkò ọ̀gẹ̀dẹ̀, àsìkò kúkú yẹta, àsìkò ọyẹ́, àsìkò ohun lọ́kùnrin ààrẹ problem, gbogbo àsìkò àsìkò tẹ ẹ̀rí ẹ̀wà, Àwọn àsìkò yẹn wá rè sí ìhàràkátù bà ní Ádámà ní ní Kẹ́rí Wàṣáré. Èyíkéyìí àsìkò tẹ nínú káwọn kan sórí rẹ̀ ń bẹ̀ tàbí káwọn kan sórí rẹ̀. nínú káwọn èèyàn máa ṣetọ́ ọlọ́run tàbí kán máa yapa ọlọ́run báwa ṣe ń gbàwẹ̀ lọ yìí àwọn kan bẹ tí wọ́n jọ̀sán lọ kí wọ́n gbàwẹ̀ wọn ò akọrọ wá kọ́rọ̀ màbọ́ náà yìí kódà bọ́ ọ̀bà gbàwẹ̀ kọ́ ọ̀ gbàwẹ̀ àwọn ẹ̀sán gbàwẹ̀ sí ẹ̀sán wọlé o bá fẹ́ jẹun bọ́ sí kọ̀rọ̀ ṣọ́ọ̀bù ẹ̀ obìnrin ní ọ̀ǹtọ́mọ lọ́wọ́ tọ́ọ̀ bá tiẹ̀ fún àwa mùsùlùmí lé ọ̀tá bàbá àwẹ̀ tá à ń gbà kèéso òdu àlàwà ń gbà fún. ọ̀gbọ́n tí mo sọ yé torí mo ń sọ public review eré sọ ọmọ Oòduà wà láì ní sọ ọmọ Oòduà ọmọ ádámọ̀ lèmi. Oòduà jẹ́ bábìlì bàbá mi ẹ mọ̀ lọ́mọ Oòduà ọmọ ìlú wo lóòdùà tọ́ba lọ́mọ Ọ̀ṣun ọmọ Ìbàdàn lèmi

ọlọ́mọ òdu àmì orí ẹ̀sọ́mọ òdu àti ìjọba ádámọ̀ ní. so di mi ò nínú ìtàn òdu àgẹ there are a lot of fallacies discrepancies controversies tọ́lá ti àwọn àwọn kan mú kí òdu àmọ́mọ́ká adẹ́pàwọn ẹlẹ́bọ àwọn ọ̀gá ọlọ́ọ̀tẹ́ tó kò tààrẹ bí ní òdu à ó fẹ́ máa kí èmi kan òdu à èmi ẹ̀sọ́mọ òdu à ẹ̀ẹ́lẹ́rí mùsùlùmí gidi tó jẹ́ ní ọlọ́ọ̀kọ́ máa ní òdu à nation fún ọba sọ pé ọmọ Yorùbá ni mí mo àgbì ọmọ Yorùbá ni mí torí èdè Yorùbá wọn sọ ó ṣe wá bí ní sísọ bí èèyàn kan nígbà tí èsè fámìlì Oòduà ni mí kálukú ní fámìlì tá a ti wá bá gbogbo ọba wá gbà pé ẹn tọ́nà ń kọ́dá ànábì àádámọ̀ ni bàbá wa nìyẹn ọba àjẹ Yorùbá kò jẹ́ Ìjẹ̀bú kò jẹ́ tìrà kò jẹ́ Haúsá kò ọmọ Togo kúlù kó ńlá àádámọ̀ wà á dámà ní ìtura ọbẹ̀ bọ́ ọjẹ́ lọ́gbọ́wọ́ bọ́ ọjọ́ ọmọ ọjọ́ ọmọ UK ọmọ gbogbo wa ọmọ adámà èyí ò ní máa fún wà lẹ́yàmẹ̀yà wa níjọba fẹ́ fẹ́ wo outfitting agenda Ibùsọ́ bá fún mo fi wà láàrin wà láìsẹ̀ bá àjíkù òdúwà nation ìgbà náà máa ní ṣòro ibi tí ṣòro ti wá ọ̀nà mẹ́ta ti wá ọ̀nà mélòó ọ̀nà ti wà ara sáà ara àwọn tẹ́ ẹ bá kí ọ fi ọlọ́run tó ní sọ́nà fúra wà láyé ẹni problem àkọ́kọ́ yọ yóò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sí kan kírísítẹ́nì wà ní Yorùbá mùsùlùmí wà ní Yorùbá oníṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ àwọn ẹ́ńtì tí wọ́n jẹ́ nígbàgbọ́ ní ẹ̀sìn kátà àwọn bẹ́ẹ̀ gbogbo ní ìlọ́nà òdú àní ẹ́ńtì tí ò nígbàgbọ́ ọmọ ọlọ́run kọ́ fẹ́ dìbò wọn kírísítẹ́nì fẹ́ dìbò wọn oníṣẹ̀ṣẹ̀ fẹ́ dìbò wọn mùsùlùmí fẹ́ dìbò wọn ẹ̀kọ́ ẹ̀ńtìgbàgbọ́ ti á ní òdú àlè yọ̀wọ̀ àti tó bá ti local government ní eh, onífẹ̀ṣẹ̀ ni ẹ̀yin mú sílẹ̀ mọ́jú àwọn christian àwọn support ẹ̀ ẹ kò bẹ̀rẹ̀ wàhálà ẹ̀sìn ìyẹn jẹ́ number one fẹ́ẹ̀ bá mi lọ. number two òun ni tribal war ẹ wà bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ìyàmẹ̀yà ṣètò ògbàdé ṣẹyìn yóò dé kìtì yóò dó Ondo state yóò dó Ogun state yóò dé Lagos state gbogbo àwọn ọmọ yìí kò sọ wá ní Lagos ní tí ọ̀tẹ̀lẹ̀ ní Lagos tẹ̀lẹ̀ nígbà tó dípò president Tinubu Lagos wọ́n wọ́n ní ẹgbẹ́ tí Tinubu bá wà wọ́n wọ́n ní Tinubu nílùú rẹ̀ ní Lagos pípa òbí lọ́wọ́ níbo presidential Lagos yes or no ta ló dìbò pípa òbí àwọn ọmọ yíbò ni báwọn yíbò ọ̀pọ̀ ló mọ̀ pàtó ojú sọ̀rọ̀ ìwọ̀n ìfẹ́ ra owó ìmọ̀ bá bẹ̀rẹ̀ fọwọ́ ìfẹ́ ra bẹ̀rẹ̀ ìfẹ́ yìí rẹ̀ ń tà fún wa ìfẹ́ yìí rí ìlú wọn rà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìyàmẹ̀ ẹjẹ́ òṣòkòtò ọ̀rọ̀ fúnra wa náà tó ń gbà tẹ́ bá fa wà lẹ́sìn ẹ wà bọ́ sórí ẹ̀yàmẹ̀yà ẹ bọ̀ sórí kí mo pè é pé ẹ ìjẹ̀bú làwọn ọmọ ìjẹ̀bú lọ́fẹ́ jẹ gọ́ọ̀fẹ́ lọ́fẹ́ jẹ pẹ́sidẹ́ntì Yorùbá nation àwọn ìbàdàn ni àwọn ọ̀páramọ́ àwọn èsì tí ó ní òsì lọ́jọ́ àwọn òwò ònìkọjọ́ tiwa àwọn ẹgbẹ́ òní ìpínlẹ̀ sọ òṣogbo òní ẹtí ọba ti ṣe ọ̀sán ọjọ́ ẹ̀kù bẹ̀rẹ̀ wàhálà kí ni o ẹ̀yà mẹ́rin ó ti ẹ̀kẹta wà ní wàhálà political strike ẹwà bẹ̀rẹ̀ wà lóṣù pdp lọ́wà apc lọ́wà npp lọ́wà wàhálà yóò lò yẹn náà ń bẹ lọ́wọ́ bí mo ṣe ń sọ yìí ṣùgbọ́n wọn ní national body tó ó di wa ó ń ṣe kí ni ó ń jama wà láásìrì ọlọ́run lòun fi àsìkò búra iṣẹ́ tẹ̀ ń nínú sẹ́ẹ̀rẹ̀ àti kò ṣe tó wọ́n lọ́wọ́ mà èyí olóore rẹ̀ jù náà báwo ní mímọ̀ aláwọ̀ mẹ́sàn ní ọwọ́ àsìkò ìrọ̀lẹ́ náà ni wọ́n lọ fi ọwọ́ àsìkò ìrọ̀lẹ́ wọ́n lọ fi búra. tọ́lọ́ bá pàṣípò ti fi ó ti fi dùá ìyálẹ̀ta búra ó ti di ọ̀sán wà nàárì ó ti di búra ó ti di wà láìlì alẹ́ ó ti di búra ajẹ́pẹ́ kò sásìkò kan bá ń lò láyé tọ́lọ̀ ò kí ni o tí ò fi búra ká lè mọ pàtàkì pé àgbọ̀dọ̀ sásìkò wa ṣòfò kí wá ní tọ́lọ̀ ọba ń búra fún ìrìnà lẹ́yìn ọ̀sán láti kú sílẹ̀ wa bìrì máa ẹ̀yin èèyàn tí mò ń sọ ẹ̀yin èèyàn tẹ́ ẹ jẹ́bẹ̀ẹ́ ìlú ọlọ́run tó jẹ́ pé mi mọ̀ dá yín ìlú òkò lẹ́wà inú òkè lẹ́wà o ìlú òkò. àwọn àfáà ní kútúrù àlẹ́kàfárà wọ́n wá pín sọ́nà mẹ́ta wọ́n pín sọ́nà mélòó ọ̀nà mélòó jẹ́ mẹ́rin ọ̀nà mẹ́ta ẹja àkókò ọlọ́run lẹ́yìn èèyàn wà nínú òfò ńlá mẹ́ta àwọn àfáà mi ilé pé sọ́gọ́rùn àwọn ní ilé pé sí one million ṣùgbọ́n mẹ́tàlá wa fẹ́ lò nínú ọ̀tẹ̀ sí wa ní òmùpá wa ní ìdíkọ̀ nínú ọdún sí. kí ló dé táwọn èèyàn fi wà nínú òfò òfò alákọ̀ọ́kọ́ òun náà ni àlàkàsáárọ̀ ìlà àkídà jẹ́mọ̀ ìlà bẹ́ẹ̀ o àlàkàsáárọ̀ tú ìlà àkídà àwọn èèyàn ṣòfò látara pé wọn àti gbàgbọ́ òṣèlú wọn lọ. ìdí ọjà èèyàn ṣòfò la máa mú kọ̀ọ̀kan yìí o àwọn tí a ní inú òfò ni wọ́n gbà yìí èmi àti yìí ni ewúrẹ́ òṣèwúrẹ́ ní màálù gbogbo wàhálà tó bá oṣù ta ní oṣù ẹ̀ka àwa bá jẹ́rè gbogbo òjò tó rọ̀ ṣèbáwá tí wúlò òfúrè òòrùn tó rẹ̀ àwa tó wúlò òfúrè èèyàn abàlìjẹ̀nú àwọn aláwàánú òkò gbogbo àwọn àlìjẹ̀nú tí wọ́n èbá kíro tí wọ́n èbá ẹ̀wẹ̀ tí wọ́n èsè tọ́lọ́ àwọn náà wà nínú òkò àwọn tí ò ní sínú òkò ní òde mẹ́rin ní bẹ lára wọn à ń bọ̀ wá bẹ̀ òkò àkọ́kọ́ ní báwọn èèyàn ṣòfò nínú àdìsọ́kàn ìgbàgbọ́ òdodo sẹ́ẹ̀rí gbàgbọ́ òdodo yìí ara tó kó sínú kí n sọ díẹ̀ bẹ́ẹ̀ fún wa a kàn gbà pé ọlọ́run ọba ń bẹ ọ̀kan ṣoṣo ní ọba onímọ̀ ni sọ́mà òkè sọ́mà lọ́wà wá àhàbọ̀ bí fúnlẹ̀ iṣẹ́ ní ìmọ̀ ìmọ̀ rẹ̀ is knowledge encompasses everywhere gbogbo bí bá a bá wà téèyàn bá kó sínú kọ́pọ̀ àbáyọ̀ èèyàn yọ ìtẹ̀rí báyọ̀ ọwọ́ àtìrà rẹ̀ bọ̀dẹ̀ ọwọ́ àǹtẹ̀sì wà lẹ́ọ̀lọ́ọ̀rẹ́ even though it's not possible kéyìn òkó sínú òkè ní ọkọ̀ ọmọ ní báyìí jama imani láàní pàṣẹ tí ó sọ wá kù imani láàní pàṣẹ ń jalè imani láàní pàṣẹ ń kidnap èèyàn alàkàfàárà tùfìlà àkídà àwọn èèyàn ṣòfò níbi ìgbàgbọ́ òdodo àtàwákùlù wọ́n ṣòfò níbi pé wọ́n hàn lè gbára lọ́lọ́ ìyẹn la fẹ́ ń sọ sáàrí nínú àdánwò bá a ní nílẹ̀ Yorùbá yìí kálukú tọ́jú kọjọ́ Ọlọ́run àìpẹ́ ìlarí ọmọ ràmánì kan ràmánì bello sálọ́pàá sábàwá nìkan ní lọrin kókó àbílí ìsẹ̀ lójú o àwọn ọ̀dọ́ apààyàn bá ń pọ̀ kéé sáàpà apààyàn ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ òun mẹ́tẹ́ òun yẹjú náà jẹ́mọ́ ẹlọ sọ́dí rẹ̀ àkídà rẹ̀ ní problem ẹni tó bá ní ìmánì tó nígbàgbọ́ òdodo kò ní pa ẹ̀dẹ́ ẹgbẹ́ ẹni tó bá ní ìmánì kò ní máa tẹ̀tùtù ọ̀la tó oríwọ̀ tó bèèrè mọ́ ọ̀sọ̀ ògùn owó tó ọba ti lè lówó ó túmọ̀ sí pé tó ọba ṣe sùúrù wà láì ó lòó ọ̀bẹ́nu kádàrá rẹ̀ ṣèbá ni tó fẹ́ sóògùn owó tó ya wèrè Adẹ́fẹ́fẹ́ sọ ògbówó tẹ́ ní iye àgbàdo tàbí ẹ bá gbé ìlọ́dún tí ó lò, àbí ẹ bá ọba gbé àgbàdo ẹyọ kan. Ó ní ẹjọ́, ẹ bá ti wálé kébi ọpa tí wọ́n tó ti wálé kọ̀bá gbé kàkà mọ́. Ọwọ́ ọkọ̀ ti pàkọ́ tó kan lòwó. Ọjọ́ òkú rẹ̀ tó ó ti wá ya wèrè kí wó tó dé. Inú wèrè ló ti wá lè tó kù. Kọ̀wá gbádùn òwú ẹ̀. Tọ́ba ti lè mọ́ ọ̀sọ̀ ògùn owó tó lówó, ó ṣògbénu kádàrá rẹ̀ ọ̀ ìwọ tó ọ̀bà sófò látara ìmáàlì ọgbà kádàrá gbọ́ ọgbà ọjọ́ ọ̀kan ìgbọ́ ọjọ́ tó jẹ́ páàlù ọdún oníwájú ọlọ́run ọba ìwọ tó ọba jẹ́ pé òṣòfò lábala ìgbàgbọ́ òdodo wọn ní sọ pé Allahu akíbárù Allahu akíbárù ọlọ́run tóbi ọlọ́run tóbi kọ́ wípé ọjà tí mò ń ta akíbárù ọjà mi tóbi ọlọ́run jọmọ́ àwọn èèyàn wà nínú òfò nínú ráre nínú àdánù àdánù alákọ̀ọ́kọ́ ni pé wọ́n pàdánù ìgbàgbọ́ òdodo ọlọ́run mẹ́jọ pàdánù rẹ̀ ẹlẹ́kejì àlọ́kọ̀ọ́tàrọ́tù kèrè ìbáadà àwọn èèyàn lábára pé wọn wọ́n ń bẹ̀ nínú ìsìláàmù Tásìkò ìjọsìn bá ti tó àìmá lọ lára. Àwọn èèyàn ti wá ṣòfò lónìí ẹja mú bí méjì mẹ́ta mẹ́rin. Ara àjọ ti jojúmọ́ òun lè ká kí wọn. Tẹ́lòmí ìbá ti káṣọ bá lọ lé Zúrì àìlà, Áfírì, Àlàbá, kò ní ti lásìkò. Yọ́ wà á jẹ̀mọ́ màmá Gídà àti Ṣáì lẹ́nu rẹ̀. Àpẹẹrẹ pé èèyàn ṣòfò ni. Rọ̀mọ̀dọ́nà obìnrin ní ìgbẹ́ ọlọ́run ní bá fọ̀ àwọn kẹlá ìdí ìdí láti bí ogún ọdún tó jù wọlé ọkọ̀ ọkọ̀ ọba rẹ̀ débi pé yóò jẹ ìwà àpò bíbí àyọ̀wò àpólòsì ló ń jẹ. àpẹẹrẹ pé èèyàn ṣòfò nínú ìjọsìn ni ara pé èèyàn ṣòfò nínú ìjọsìn òun ni ká ṣe ìjọsìn ìjọba ẹ̀gbọ́n rẹ̀ tó bá rí fún òde ìpọ́ǹtì méjì ni pọ́ǹtì àkọ́kọ́ èèyàn ṣe ìjọsìn kò wá ṣe bá ṣe ní àṣe ẹ máa wo ọfẹ́ tì o ọlọ́gbọ̀n sẹ́kọ̀lọ́dọ́dọ́dọ́ sẹ́kọ̀lọ́dọ́dọ́ ọ̀kà fọ́ọ̀tì àbòdìyẹ kọ́kà ọ̀kà súnà àbòdìyẹ kọ́kà ó sì rọ ìṣùgbọ́ sóko èmi tí mo sọ bẹ́ẹ̀ àmọ́ bí mo sọ bẹ́ẹ̀ ó sóko. lójú ayé ànábì sàábẹ́ kan arákùnrin kan ọba wọlé ọba sáláàdì ọba kí ọba làbàlà ládàradà rèdè rèdè ráhùn ráhùn. Ah! ànábì sì wò pé eléyìí kí wà ó ṣe ẹ̀sọ́ Ànábì ní iríjẹ́ fàṣọ́lì, fàínàkà láwùtù sọ́lì. Ànábì náà tí kí ló ìrànà ló ń tẹ́. À, ọkùnrin bá tó bẹ̀rẹ̀ ọba tó kí ló gbogbo ajálájálájá rẹ̀rọ̀. Ànábì lálọ́ tí kí ló iríjẹ́ ìfàṣọ́lì, fàínàkà láwùtù sọ́lì. Òun náà máa ń pè ní àdíìsù mọ̀sí ìsọ̀lá àdíìsì ọkùnrin kan tó mọ́sálásí tó kí ló látàrágbà. Ànábì ní jẹ́ sọ́pọ̀, ànábì wá tẹ̀sẹ̀ asese bí ó ọ kí o, ọ̀nà òkè, ọka wọ́nyà, ọka fáṣà, ọka sura ọkà lọ àbáyé, ọ̀nà òkú, orí rẹ̀, àtẹ̀yìn rẹ̀, yóò mọ̀ tré, ọwà dìde sókè, ó dada dáadáa, kọ̀ onímọ̀, na ẹ̀tẹ́sìlá. abada. Àlẹ́bí ti ká lọ ọba lọ kù. Tọ́lọ̀ ò ní kí rí ọtí ìkọ̀rẹ́ ẹ̀jẹ̀ ó lè jèrè. Ọ̀wọ́ sọ bá àlẹ́bí ń ṣe pé. Àlẹ́bí ní mọ́ àfúláhátá àbàdà ó ní sọrí ire láyé oṣù fún ayérayé nù. Irú kí ó sẹ́nu jẹ̀mọ́ àlẹ́kàfàárá tú kìrì ìbàdà ó ṣòfò nínú ọjọ́. Jẹ̀mọ́ àwọn gbogbo wa, ẹ jẹ́ àfọlábalẹ̀ ká kọ́ ìsìláàmù.

kódà wọn máa bẹ̀rẹ̀ ìgbẹ́ tó lẹ̀ ìgbà láàrín yóò fòkò lọ́dọ̀ ọ̀rọ̀ kí ló fà òkí o ọ ni ta ló tó fàbẹ́ lọ àwọn ẹ̀ anẹ́bí lọ wá tí wọn rádà fà làwọn fà á là á dá àbá tó o bá lọ kúrò àlà àlà àlà àlà àlà tó rúkú wọ́n ṣe pé ìtọ́ bá gbọ́ bẹ̀ ò lérò ó kù òbí wà ló kan báyìí ni ọwọ́ ẹ̀yẹ̀ tí ọ ẹ̀sẹ̀ wà lọ sùkú ọ̀pọ̀lọpọ̀ òní ìdúró bí wà ló kan tí ó ti lọ sùkú bákan náà tó o bá forí kalẹ̀ sájídà alákọ̀ọ́kọ́ kó o tó lọ ẹlẹ́ẹ̀kejì ó jókòó gbogbo ẹ̀yẹ̀ rẹ̀ ọmọ dre kó o tó wá lọ forí balẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tí ó bá sì lọ sùn tí ò ṣe bó ṣe yẹ àlàkàfàrà òfin ẹgbọ́ tó wá ṣe ó ṣèjọsìn àwọn eléyìí ń ṣèjọsìn gidi ṣùgbọ́n kò ṣe bọ́lọ̀ ń pè ní ó ṣe alẹ́kàtàrà tú ilẹ̀ ìbádà òun náà tó ṣòfò ẹni ti sáwù amẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó sọ ń tó tẹ̀lẹ̀ nínú àdíjì tí aláàdìsí wọn fẹ́ sọ àfáàwọ̀ àbúrẹ́rà níjọ́kan àwọn tí wọ́n jẹ́ ọmọ akéwú lẹ́yìn àwọn àtàádé àbúrẹ́rà wá fẹ́ sọ àdíìsì mọ́ wọn á ó ní ẹgbẹ́ sọ àdíìsì kan tí mo gbọ́ lọ́jọ́ àná àbúrẹ́rà bá tákú wọn láyà wọ́n bẹ̀rù ọlọ́run wa wọn ìbáwà ti sọ wá àti drama lónìí wá àtàwọn ìyá àmọ́ lẹ́nu tó bá ti wá àtàwọn èèyàn lẹ́nu kéde tí ojú wọ́rọ̀ wọ́n bára wọn ṣòdodo tẹ́kọ́ bá fẹ́ yíò òṣòdodo fúnra wọn abúrẹ́ rà fẹ́ sọ wá sí fáwọn ọmọ akéwù wọn ó láti ìsìnká ní àdífún àjàfà ní ìnàbí yù sọ́lọ̀lọ́ àríwọ̀sánlá abúrẹ́ rà fẹ́ sọ fún ọ̀rá ìlọ́kẹ̀ẹ́ Ah, kí ló jẹ́ àbúrẹ́rà? Sọ́rọ̀ ìyẹn ti àwọn olè jù bẹ́ẹ̀ lọ. Wọ́n tún di ẹ̀ẹ̀mẹ́ta làbúrẹ́rà dákú. Ẹ̀ẹ̀mẹ́ta làbúrẹ́rà ṣe kí ni òun ló dákú. Ó lànà bí sọ fún mi, tó bá ti jọ ọgbẹ́ ilé àlùkìyámà, àwọn èèyàn kan bẹ wọ́n kò wọ́n síwájú ọlọ́run wọ́n wà àbọ̀ olùkà kùránì gbogbo ayé lọ́kọ́ kùránì gbogbo ayé lọ́kọ́ mímọ̀ ṣùgbọ́n ọ̀ǹkà kùránì ọ̀ǹkọ́ àwọn èèyàn mímọ̀ kálọ̀ sọ pé ní mímọ̀ ní kèrè tó tó lọ́wọ́ bébí náà ṣe ń ṣe wá àbí tí n bá ṣe wá àbí lẹ́yìn náà ṣe wá wá àbí wá wá àbí torí obìnrin tètè bá nìyẹn ṣe báyìí ẹ bá sọ ní pé ọ̀gá mi rí ìlẹ́kọ́ sọ mí mo ṣe ń ṣe wá sí máa ń yá padà pé ah, ní tèmi o ti wá báyìí o pé ọ̀gá mi. ẹ bá jẹ́ pé ń torí bàbá ìmáàmù padà pé ah, mo wá ń torí ọlọ́run ìyẹn láti ni. wọ́n wá mú àpò kùránì yẹn dé tí máa ń ka kùránì tí máa wọ́n wà sọ pé bẹ́ẹ̀ ni ọmọ kùránì ká rẹ̀ tó kí ó ṣùgbọ́n ọ̀ọ̀kọ́ wọn torí ọlọ́run tàbí àbúkà òkúrọ̀ ni ọ́ kìí ṣe torí ọlọ́run wọ́n wà ju wọ́n fi ọ̀rẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jì bàbá olówó wọ́n rà jẹ́ gbogbo

aláwọ̀ èèyàn ó ṣòfò tẹ̀ lọ́dọ̀ ọlọ́run òfò kejì ní alẹ́kàbára tú ilẹ̀ ìbáadà àwọn èèyàn tó wọ́n lọ sí áàtì áàtì tí wọ́n á ti pẹ̀lú sí à ó dùn mí wà láì ti bá ló ń mú ojú sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbìn àwọn àwọn áàtì lọ́dún twenty nineteen oṣù lọ́wọ́ áàtì kẹ́yìn ìtumọ̀ bẹ́lọ̀ ń lẹ́kì máa wá áàtì lọ́dọọdún èmi ọ̀rọ̀ yé má kàá bá tó ń túbọ̀ ló ń tẹ̀sà wá kàábà làwà parẹ́ sí àtúwọ̀ láìpì láìpì inú ọmọ inú mọ́sálásí ọlọ́run à ń kàwé à ń kàpí àbẹ́ kàpí àṣèwádà àbá àwọn èèyàn ti wá sọ ájì ìgbà orí nọ́mbà wọ́n ọdún tẹ̀lé ṣe ájì o lè rí fídíò àti píkṣọ̀ rẹ̀ àti mo ṣe àjì bí mo ti máa ń ṣàmúlò social media tó lé òṣìṣẹ́ àwọn ọlẹ́ṣà ájì mọ́ kọ̀ọ̀kan pa tí wọ́n ṣe máa ń kí mo lẹ́yìn ọ̀rọ̀ ọ̀kan. ìṣẹ́gẹ́ mọ́ bàbá bá yóò ẹ̀yà aláyé ẹ̀rọ ní o mọ́ bàbá mọ́ sẹ́lẹ̀ bàbá yóò àwọn èèyàn ti sọ sí àkọ́kọ́ gbogbo àwọn bá ń lọ wa ilé ọjà bàbá àtẹ̀mí náà máa bọ̀ lọ́kẹ́ bàbá tó ti yé èrùbọ̀ bàbá mi ta kù àwọn tó bàbá mi tó ti bẹ̀ ọ́. nínú tí wọ́n máa pa àwọn ará ọjà nígbà táwọn ará ìfọ́n tẹ̀lé láti lọ́wọ́ sọ́jà ìfẹ́ fún máa mẹ́kọ́ bá lọ mọ́kà ẹ̀rọ ọjà èèyàn lè ní. má jẹ́ wọ́n máa di ìṣẹ́ fún òde wò rí wà láì sí lọ́jọ́ aláàjì èlé ìjà òfin pé ọ̀gbọ́n mi lá káfíìn lálàájì. ìyìn lára mú ní káfíìn tọ́lọ mọ́kà ní aláàjì. ṣùgbọ́n mi ò lọ mọ́kà kálẹ̀ tèmi lálàájì. tọ́wọ́ ní mo lè wẹ̀ ilé ẹ̀rẹ́ ló ìmọ̀ tẹ́mi lọ́wọ́. Sórí àjì ìjọbi ni àlọ́ fẹ́ àjì kálẹ̀ rọ ní ẹni ríran òsì nínú fẹ́ àjì. Nígbà tá a bá bẹ̀rẹ̀ náà sẹ́yìn náà lọ́jọ́ ní òòlù náà bá àṣúlẹ̀ lè lè ní ọ̀rọ̀ orí tá a bẹ̀rẹ̀ rí ọ. Èló lẹ ti ẹ̀rọ náà ní twenty nineteen sí Nàìjíríà gbogbo ìbọn ẹ̀yìn kófìdì gbogbo nǹkan wá. Owó tí wọ́n fi ń kí ìbá ṣe ní sí ọmọ ọdún ẹ̀ta ọdún náà ìmọ̀ ẹ̀yìn tẹ́ ẹgbẹ́ ájì kan ìṣẹ́ bá lè bá sọ lé tí wọ́n rọ nílé ìṣẹ́ tó fi ọ̀bá lókè pa ọ́ jọmọ́ yìí ṣe fi owó tó tó máa rọ èyí èyí èyí kọ́ ní ìjọsìn tí mo lọ ṣe náà alẹ́kàsáárẹ́ tí èyàn ìbáadà ẹgbẹ́ jẹ́ àpàdánù lórí ìjọsìn wa wà láì ájì òfin ṣe táìtù ẹlòmí yóò tó máa bínú pé ẹ̀ṣẹ̀ ní lára yìí Bàbá fọ́nà sí ìsọpọ̀ mi ní omi òdo ṣe sọpọ̀. Even though Alhaji ìwò ti lọ mẹ́ta. Ṣùgbọ́n lọ mẹ́ta ń torí táìtù. Ọdẹ ẹgbà tí a lọ mẹ́ta bí ẹ̀mẹ́wàá kan kí lẹ́gbẹ̀ẹ́ ọdún. Àlẹ́ àjùmọ̀rọ̀ àbí kí lẹ́pẹ̀ẹ́ àbí àlẹ́ àjùmọ̀ àbí àlẹ́ àjùmọ̀ dúdúdúdúdú ìwọ́n kan ẹgbẹ́ ọlọ́kàbí ẹ̀mẹ́ẹ̀dógún ẹ̀mẹ́lò lẹ́kùn sálà jì náà ní bẹ́ẹ̀ wáyé pẹ̀lẹ́ ẹ̀fà ìdí ọlọ́kàbí ẹ̀mẹ́ẹ̀dógún òun àfẹ́sọ́wá lọ lẹ́ẹ̀ta ìjọba tòun ló kọ pẹ̀lẹ́ ẹ̀fọ́ bá ní nc ẹ̀tọ́ ní dìgírì tó ní mástà tó ní phd àti pẹ̀lẹ́fọ́ sílẹ̀kù kẹ́lẹ́ wọn wà lóòrè ẹ̀tọ́ bá ti di ẹ̀mẹ́ẹ̀dógún ọyẹ kẹ́ ẹ̀tọ́ kọ́ wọlé ọkọ̀ méjì aláàjì lọ kò sí tó burú kẹ́fẹ́ ìlàlàjì ọmọ àkàlẹ́ dání fẹ́ sí ìwà bí ṣùgbọ́n ẹgbẹ́ lọ àjì torí táìtù

àti ìsì abúlé làpọ̀ sápù ó láwọn tó máa ń náwó wọ́n káwọn náà lè wọ́n jù ọ̀nà dánù mà ṣé wà mẹ́lẹ̀ kẹta àmójú àdìgbò àwọn tó máa ń pèsè yẹn à wọ́n tó wà síbi wọ́n gba jìhádì wọ́n tàbí ìdáàbò ní ayé lamadéṣínà wọ́n tó tàbí ìdáàbò láyé akálà wọ́n tó pa wàhálà fún school of nursing láyé ajímọ̀bí gbogbo wàhálà tí wọ́n ṣe òǹkọ́lẹ̀ ní àwọn oníbi ẹ̀jẹ̀ àwọn sàràkí àdúgbò náà ọlọ́run nìkan ju wọn lọ ọlọ́run mẹ́jọ aṣòfin. ẹlẹ́kẹta alẹ́kàfárátù sílá àkàlákì wàlùmọ̀ àmàlà awìlìmọ̀ àmàlà àwọn èèyàn ṣòfò wọ́n á tún ṣòfò lọ́dọ̀ ọlọ́run látara àìníwọ̀ ọmọlúwàbí àti ìbálò good human relationship àwọn èèyàn tó máa ṣòfò látara ẹ̀ ẹjẹ́ wọn méjì mẹ́ta ká lè parí ẹ̀tọ́ lásìkò ní òṣogbo ìṣẹ́júmọ́. jọmọ́ ọ̀dọ̀wọ́ làwọn èèyàn ń gbà ṣòfò látara àìníwọ̀ ọmọlúàbí àìní ìbágbépọ̀ ìbálòjọ́ dá ẹ̀yìn ará ọjà ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ àpàbùbí tí mo lè bẹ̀rẹ̀ àpàbùbí kí ní jẹ́ta tó fi ń kù òun ni ká tí ó sùn ọ̀kù ni ká ta sọ̀tándáàdì ní káta ń dí ò quality ní quality káti quality tá a fẹ́ tàkù nǹkan twelve mm ká ní fi téèlé gbogbo ẹ̀yìn tẹ́ẹ̀ tó sùnwọ̀n kù ẹ̀ẹ́lẹ̀ káríwájú ọlọ́ àtúnlẹ̀ ọmọ awúrọ́rù ọlọ́mbá ní aláwọ̀sọ̀ àti ní mẹ́rìnjà wa lọ àwọn èso kúlónì kọ́lọ̀ ó forí sí wa àwọn èso á kú torí kọlọ́ Abdullahi ibn Umar nínú tíra àzùwádùn mẹ́à ibẹ̀ ni mo ti kà á wọ́n lábìlá ìbúrò ọmọ àrùtọ́bá fẹ́ ka súrọ́pìlì mọ̀tọ̀ fìfì ọmọ ìdákú ọlọ́run ní wáyé ló nìlí mọ́tọ̀ fìfì náà ọlọ́run ní òfò ègbé ègún ìráre orí ìbú kọ́mọ bá àwọn tí tí gbogbo ẹ̀yin náà tó sùn wọn kù kó o ní sẹ́ẹ̀ tí wá ti Dangote báyìí wọ́n lẹ̀ ti rẹ̀ aeroplane wọ́n nílẹ̀ yìí ti di two hundred báyìí níjó tí ló sùn wọn kù pé wọ́n lo lówó jù lágbàáyé wọ́n ìlú nílẹ̀ mọ̀tọ́ fi sí ọlọ́lá wọn tí tí ó sùn wọn kù wọ́n ṣòfò wọ́n láre ègún tẹ̀ lórí wọn. Alẹ́bí ìnà ìdákítà lú àlànà sí àṣà òkùnrin. Àwọn tó jẹ́ pé tó bá lọ rajà, àwọn àwọn tó máa kún wá ìdá káàdù àwòwá gbànú òun ní òṣèrò táwọn bá wá ń wọ̀n bóyá wọn òṣùwọ̀n tí wọ́n lo kóńgò èyí wọ́n lo mẹ́ta èyí wọ́n lo lítà èyí wọ́n lo kéèjì tí wọ́n bá wá ń wọ̀n fáwọn míì tó fẹ́ fòfà àwọn òṣè ìjàmbá bàbá télọ̀ ọ̀rọ̀ kọ̀ bàbá aláṣọ ọ̀rọ̀ kọ̀ ìyá onírẹ́sì ìyá olóròró ìyá eléko ọ̀rọ̀ kọ̀ gbogbo ọ̀nà tí kálukú ń gbà tí ó sòwọ́n kù ọlọ́ni aláyàdùn lóhùn láàrin kàánà òun mẹ́rin ọ̀hún tó. Táwọn tó ń ṣe bálabàlá yìí tí wọn ò mọ̀ pé wọ́n ń gbé àwọn ìdílé nìyẹn ń rìn àbín ọjọ́ tó tóbi jù ọjọ́ tí ò sí irú ẹ̀ láyé yàwó máa yẹ kú òun náà ọjọ́ tí ká lu kóòtù ó níwájú ọlọ́run àti náà ọmọ owó wáwù yóò sì dákù. àtàwọn ti gbọ́ wájú àwọn èèyàn ńlá nínú wa jábẹ́ èèyàn lálẹ̀ wà láìsọ ọba dára tó bá mú ọ lọ síwájú ọ̀gá ọlọ́pàá ó ní ó ti máa làágùn. táwọn ti wọnú ẹ̀wọ̀n nínú wa tó ọba lo igbó méjì mẹ́ta nú ẹ̀wọ̀n ó ní wọ́n wà ó. àwọn bẹ̀rù ẹ̀wọ̀n ayé àbẹ̀rù dànù mọ́ ọ àbúrò àwọn ọmọ wọn lọ máa ń dá ọ̀nà wọn lọ́gbà kò bọ́lọ̀ sọ́nà wọn bọ́lọ̀ láìsí lọ́wọ́ wa ni sọ́nà wọn ra petrol èèyàn ra petrol ten litre ọba eight point five litre sọ́nà wọn fẹ́ ra ẹ̀wà ni sọ́ fẹ́ ra àǹkárá àbí ọ̀rá gẹ́lẹ̀ ni ìgbọ̀rú àárín ibo lábùsọ̀tò ibi àìlèwọ̀ ọmọlúwàbí ibi ìdàgbépọ̀ láàrin ara wa nínú àdíìsì àmẹ́bí ń sọ nípa àwọn tó jẹ́ ìyàgbú ara àwọn abúlé àǹtẹ́síríyà bí àlìlá ti dáríkà ẹni tí ń báyàwó ọ̀rẹ́ rẹ̀ sùn ìyàwó aládùúgbò ọgbà sùn olórí kan tó ọba ti ẹ̀fẹ́ ń fèsì náà tó ọfẹ́ sòkò lójijì tèbáwọn aṣẹ́wó tó kò é ka ìsì lára wọn wọ́n ń bẹ lóòfẹ́ olówó owó ra kú lọ wọ́n bá wà ní àwẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ iṣẹ́ wọn ọ̀gẹ̀ tàmánì ọfẹ́ ṣe jìnà ọ̀wọ̀ àwọn owó tọ́lọ̀ bá wà àtẹ́wọ́ tẹ́lẹ̀ jọ sórí ó lè ìyàwó ọ̀rẹ́ rẹ ìyàwó ẹjọ́ ṣe níbi ọwọ́ oníyàwó ọ̀dẹ̀ tẹ lóyún. nígbà wá yá gbogbo ìyàwó tí wọ́n wá fẹ́ wọ ọ̀rọ̀ bí ọwọ́ àwọn òbí sọ tó nígbà wá jẹ́ ìrọ̀gbọ́n ọdún tọ́mọ tí wàá yunifásitì àbẹ̀ẹ́sẹ̀ kí ní ìtàn ọ̀rẹ́ rẹ̀ ń tó òkè yọ ṣàdúrà fún owó tó ti ná lọ́mọ lórí tó bá lòdì òdì ẹ̀ lè dá padà ṣé ìdùnnú tó rí lórí ọmọ yẹn tó lè dá padà fún ìbànújẹ́ tó ọbẹ̀ ti kò kọ́ fún tó lè sọ́ dìdùnnú. ìmọ̀ ọ̀sẹ̀ ìsìnà ìwà abú ni kó o tó wá jẹ́ pé ìyàwó aládùúgbò rẹ ìyàwó ọ̀rẹ́ lọ́ba dènà orí ibùdó tó lágbára àìléwọ́ ọmọlúwàbí. àwọn kẹ́yìn ọjà kọ́mọ̀ lè náwó gbogbo orú àwọn nǹkan yẹn wá pọ̀ èèyàn a máa tú kí àkàláàkù ìwádìí mọ̀ àmàlà èèyàn ó ṣòfò látara pé kò lè wà ìwà bú ní máa bọ̀wọ́ ẹ̀ jáde ọlọ́run mẹ́ta àwọn ní kára ń sọ nǹkan mẹ́rin fẹ́rẹ̀ nke ọba ti wá fẹ́ sòfò yìí ni alákọ̀ọ́kọ́ yọ nígbà gbọ́rọ̀ ìjọba tẹ̀ sí ẹni tó bàtà fẹ́ bẹ̀rẹ̀ òwò tó láti bẹ̀rẹ̀ òwò àlàkàfàárọ̀ tó ṣe làákìjà. ọlọ́ọ̀ni kẹ́lẹ́ bá àforí ire bá ẹgbà èmi ọlọ́run gbọ́ ẹgbà nẹ́bí Muhammad ẹgbà wọn gbọ́ ẹgbà kùránì àtàwọn tíra pa àsọ̀kalẹ̀ láti sámà pé ọlọ́run ni ṣùgbọ́n kùránì lẹ́ẹ̀mà lò ó ti pa gbogbo ìtọ́nà sáájú ẹ ẹni gbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́run ẹni gbàgbọ́ nínú gbàgbọ́ nínú ọjọ́ gbàgbọ́ nínú ya sàárè àbùkẹ́ sàárè ọlọ́run lẹ́bí ló àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́ ara tẹ́ẹ̀kì wá mọ̀ pé èèyàn nígbàgbọ́ òdodo sọ́lọ́ òun ní nǹkan kejì wà á ní irọ́ sọ́ọ̀lẹ̀ àti jẹmọ́ tí bá fi ń gbàwẹ̀ ìfẹ́ ìrùkọ̀rọ̀ wà lọ́rùn kọ̀rọ̀ wà lọ́rùn ẹ ń bá lọ́rùn owó lọ́rùn parun sẹ́rí ìwò kan ní pé àwẹ̀ ẹ̀kẹ̀ mọ́ jẹun ìṣùgbẹ́ ẹ̀lẹ́mọ́ ọ̀sẹ̀ tí ó fi ní ẹ̀ ẹ̀kẹ̀ mọ́ jẹun èyí ọ̀sẹ̀ wa fáìfà láti tó ti kọ́kọ́ àbọ̀là ń dá ìgbọ̀n tó ti kọ́kọ́ ẹgbẹ́ ìjẹun lásán ó dà fún akúnmí ẹgbẹ́ mú tírèsì èyí ọ̀sẹ̀ máa múra bó ní wọ́tà èyí ọ̀ma mu àwọn omi tó kí kọ́kọ́ gidi ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ jẹun ọ̀gbọ́dọ̀ mọ́mi ọ̀gbọ́dọ̀ owó fún o ẹ wo bí gbogbo ọjà ṣe wá mọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń borí báyìí lẹ́mọ̀ sí àlẹ́ mọ́ ìwọ tó tún sí àlẹ́ mọ́ àwẹ̀ jọ́ torí ọlọ́run máa borí. bíbù jẹ́ kírísítẹ́nì ṣèbọ̀ ọ̀làwọ̀n kápílìkì ìfàtọ́nà lò fún ìjà àbò ṣé fún ìjà àbò ti kápílìkì kírísítẹ́nì lò sínú kùránì wọn kiri nínú báíbù ìtọ́ wà ń bẹ̀ ní kóbi tí ọ̀bà lè borí kọ́ fárí ẹ̀fọ́ ó di wèrè ó dà láwọ́ ìbò ó láńjẹ̀rẹ̀ jẹmọ́ ìlànà bí i náà àmànú nígbàtẹ́ ẹbá nígbàgbọ́ òdodo nínú ọlọ́run ẹgbàgbọ́jọ́ kan bẹ́ẹ̀ dùn níwájú ọlọ́run ọjọ́ tí ọ̀fẹ́ ni tó lè gbà ní lọ́wọ́ ọlọ́run kí ni nǹkan tẹ́ wá nìdí kẹ́ ẹ ṣe táàmú ọlọ́run máa kún fún ní tẹ̀sí èso ìbú ayérayé wá ní ló sọ̀rọ̀

bàbá tí bá ti mọ́tí ẹmọ́ ti bá gbàgbé ẹmọ́ lé kí o ní bàbá bá yọra rẹ̀ nínú ọlá kó má lè má ní ìwọ̀n sàkà o kò má ní ìwọ̀n sàkà kò ní má ní ìwọ̀n sàkà yóò ju sàkà lọ gbogbo ẹ̀yin tẹ́ lówó lọ́jà ìfọ́lọ́run jẹ́ wálẹ̀ láìláìwò ẹ̀ ní ìdátọ́rọ́ jẹun ẹ̀ ní ìdọ́mẹ̀ ẹ̀yìn sàkà

alábọ̀wọ̀lá fọ́lọ́wọ́ náà lọ pàkáwò àná alánà èèyàn lọ́dọ̀ mi dáwọ́ tó lọ pàkáwò ó ní èèyàn ti pè mí ẹ̀rẹ̀ mọ́rẹ́dì ọlọ́run sàánú wa àwọn èèyàn bẹ tó jẹ́ pé ibà ìṣọ ẹlòmí ìdòrò ní ìlú five hundred thousand ẹlòmí ò ní ìdúró bẹ́ẹ̀ lọ ẹlòmí one point two million lòmí gbogbo ẹ̀yìn tọ́lọ́ bẹ́ẹ̀ di ọ̀là fún ara wa ìlú sọ́ọ̀lẹ̀ ààbì ara afẹ́ olóore ẹ̀ka pílẹ̀tì tọ́lọ̀ ṣe fún mi two point five ìdá kan nínú ogójì lẹ́yọ ọlọ́run fẹ́ sọ nítorí kò ní ẹyọ ten percent even though ten percent báyìí nǹkan tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ kò rí pé lórí rọ́pọ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n two point five fún ọlọ́run ló gbé wá fún rẹ̀ fáwọn bí wàá ṣàlàyé kan wà sọ́lọ́ wà lọ́wọ́ sọ́lá ẹ̀yin olówó ẹ̀yọ bàtà ara sẹ́ẹ̀rẹ́ ni ara sẹ́ẹ̀rẹ́ òun ní kẹ́ ẹ̀ ṣe dáadáa sí bàbá àbíyá yín jọba tí mo fi wà á lè lú aṣọ ọ̀lẹ̀ ha bàbá àti ẹ̀yìn fẹ́ ní bàbá àti àláyé tí o ti lọ fún wọn ní nǹkan àwẹ̀ àwẹ̀ ti mẹ́tàlá lónìí ẹ̀ẹ̀kan náà ló ti fún wọn sí èso fún ọlọ́run náà wà ní wọ́n tó máa jẹ́ ìpàtì ọ̀yẹ́ kó o ti fún wọn lè tí o ti máa wọ́n lásọ òtún àwẹ̀ ẹlẹ̀ tí wọ́n bàtà wọn òtún àwẹ̀ tó o ti fẹ́ tó kò sí lẹ́yìn òṣèlú máa sọ́kọ̀ àdúgbò ọba jọmọ lórí ibú ẹ̀yin bẹ́ẹ̀ lóbi láyé ẹsẹ̀ dáadáa sí wọn àwọn olóbi láyé máa àǹfààní oúnjẹ nígbàkóbi rẹ bá ni wọ́n sì wọ́n fẹ́ rú ó sùn ẹkú tí èmi jọ gbèsè ṣùgbọ́n tó ọba ń ṣe dáadáa sí ah kánà bá sì fún bẹ̀ láyé ìbàbọ̀ tààrà àwọn tàládá bóòlù ó ṣe gbé láìsí lọ fún màmá rẹ kọ́ọ̀gbẹ̀ wà lọ sí àbíkí kò lè àpọ̀ wà láìní èrí òdìbẹ̀ ọlọ́mọjà lójú olórí àwọn ń wọ́n bàbá àtìyà sáàtì ẹ̀ní bàbá mi mo ní kí n fi tàwa ní ọjọ́ kẹta àdúrà àwọn mìí láàrin àdúrà mìí sáàrin àmọ̀bọ̀ yóò kó ti bàbá àtìyà wà ṣùgbọ́n baba sọ fún pé ọ̀dà

àwọn àmì ayé kọ́ àwọn tó kún nílọ ọmọ tí wọ́n jẹ́ káàkù ẹnúwọ́ dáadáa báwọn náà bẹ́ẹ̀ náà ẹ má gbàgbé àwọn àfáà nínú òòlù àwọn ni wọ́n kí wọn fún yín wọ́n kì tààrà wí ẹrù polisi kéèyàn máa gbọ́ wákàtí ẹ̀ látà mẹ́wàá fọ́mọ ẹ̀ka kéwú ní nàìjíríà tí òtún sí náà ọ̀pọ̀ tó wá jẹ́ òtún jẹrẹ lẹ́kọ̀ọ́ ìmọ̀mù ọmọ wọ́n ní bí rẹ̀ àwọn kan ṣe bẹ́ẹ̀ o wà láyè méjì gbà wọn sí èsì ẹ̀yọkàn méjì mẹ́ta lẹ́nu bàbá wọn bọ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n à ń sọ bẹ́ẹ̀ ni èèyàn ara fẹ́ẹ̀rẹ́ fẹ́ẹ̀rẹ́ ṣe ẹ̀sẹ̀ dáadáa fáwọn ara dáadáa tẹ́ẹ̀lẹ́ ṣe àwọn èèyàn ní ti kọjá sí pẹ̀lú wà àtijọ́ ọ̀gánáìsì kẹ́pẹ́sì yìí táwẹ̀ bá wá lọ tán ẹmọ́jọ ọjẹ́ láwẹ̀ nìkan ìlànà bí ìmọ̀ àmọ́ náà wà á nílò sọ̀rẹ̀ àti wàtàwàásọ̀ sọ làhà wàtàwàásọ̀ òde sọ wàtàwàásọ̀ òde làwọn àfà lórí lọ́rọ̀ àwọn àfà lórí wàtàwàásọ̀ òde làhà fẹ́ lára àwọn tí ò ní ṣòfò tí wọ́n sórí ire ayérayé wọ́n máa ń san òdodo wọ́n máa ń ṣe wọ́n máa ń pàṣẹ dáadáa wọ́n kọ aburú sẹ́ni bí náà sọ pé olóòótọ́ kí ni òbá lólóòótọ́ ìlú bàbá wọ́n lè lẹ́ni kí ni òbí ọlẹ́ni tó láwọn tí ó fún lẹ́ni wọn ọ̀fẹ́ fẹ́ lówó lásìkò bá máa parọ́ ṣùgbọ́n tó ọba lówó láyé tó ọba sàárè ó sì yàjẹ́ láti tẹ̀wọ́ ló dá tó a máa àfọ́ ọ̀gbọ́dọ̀ máa parọ́ fáwọn èèyàn tí báwọn àfọ́ àmì ń sọ lágbára àtà lórí social media ni àfọ́ àwọn ń sọ wípé àwọn ọmọ olówó kẹ́lẹ́ bá fẹ́ wọn ẹsẹ̀ àpàtì sí wọn àwọn ọmọ mínísà àwọn ọmọ kọmíṣánná ẹsọ wọn ẹsà sí wọn dànù wọn jà wèrè kó ni wọn dàrú kí wọn jẹ wá sọ́dọ̀ yín ẹwà fẹ́ wọn wọn lè máa fún wọn fún olórí ikú àpá lọ sọ wa ẹ̀ẹ́dẹ́rẹ́ àfẹ́ ìlú ọlọ́pọ̀ sọ̀rọ̀ àwọn àfọ́ àti ìjàkùlà àfọ́ àbúra àfọ́ àgérígérí àfọ́ aláìjẹ̀nù àfọ́ ọlọ́sàn ẹ̀yìn lẹ wọ́n wọ́n lọ ẹ̀yìn lẹ dé èèyàn gidi tí wọ́n bá lẹ́yìn pàtàkì wọn wọ́n wà fẹ́kọ́ só ti yé wọ́n ti àfọ́ àganu sí sí wọ́n lọ sí bàbá ti ayé ó tètè ìlọ́jẹ́ tí wà ìdáwọ̀ mi torí owó táwọn gbà ní. jọba ṣùgbọ́n tọ́lọ̀ ń bá ní yóò lè bẹ́ẹ̀dì yóò lè bẹ́ẹ̀dì mẹ́wàá àwọn ẹni ọlọ́run tí wọn ò ní ṣòfò wọn máa ṣòdodo wọ́n táwa ọ̀sọ́ owó bìnnà àti wọ́n táwa ọ̀sọ́ owó bìnnà sọ́ọ̀bù. àwọn tẹ́ máa sọ níbi òdodo òun ni àdáhùn tọ̀ á wà tẹ́lí kùlì mọ̀ àbàmẹ́rẹ̀ ẹ̀ ní káwọn èèyàn máa ṣe sọ náà àbàbá ẹja lọ kí o àà àà sùwárọ̀ là sùwárọ̀ là ọkùnrin máa ń múra bí omi kọ̀dá kọ̀dá kọ̀dá kọ̀dá bẹ́ẹ̀ ṣe é sí ọ̀rọ̀. kọ̀dá obìnrin àkókò tó àwùjọ ìlà òṣìṣẹ́ obìnrin máa ọmọ sí ìlú. àtù àrùlà ìkọ̀dá ká máa gbọ́ fújì kọ̀dá ọ̀pọ̀lọpọ̀ ní ìlú fújì ká gbogbo ń bọ̀ wá dé kábíyí bẹ̀rẹ̀ ọlọ́ á lè káwọn èèyàn ó ṣe tọ́lọ̀ then Allah's prohibition àwọn tọ́lọ̀ ní ọ̀dà pé èèwọ̀ nìkan gbé ìdílẹ̀ wápà wá sọ òbí sọ àbíkẹ́ ìpàdébà wápà wá sọ òbí sọ ìtumọ̀ méjì náà láàbọ̀wò náà ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ara àwọn tí ò lè sófò àwọn tí wọ́n jọ máa sọ láàrin ara wọn pé ọlọ́run máa má bẹ̀wò wá o ẹ̀jẹ̀ àti ìṣòro àbí àsọ́bùrù àlálìmọ̀ sọ́ọ́lìbì wọ́n àkùdárì bẹ́ẹ̀ni sẹ́ẹ̀rí ìjọba ẹ̀gbọ́n mi dáadáa o sẹ́ẹ̀rí bá ṣe jókòó ìdíwọ́ tó ọ̀bà rí sòrò àfúnrẹ́rẹ́ sí ìkan o tó ọ̀bà ní sòrò kankan rí láyé rẹ̀ àpẹẹrẹ kọ́lọ̀ ò lé bẹ̀rẹ̀ àpẹẹrẹ kó jí àlọ́dọ̀ ọlọ́run ní fẹ́ ládọ̀ fún anábìwá Muhammad sàṣàlà ó ní sòrò àbí òdìsòrò ó bí ma méje mẹ́fà fún lójú ayé rẹ̀ ó ní yóò sì méjì ìyá wa ń ṣà ó lè fi pàdé fún orí nǹkan jẹ ìwọ́n bá pé ebi ọ̀pọ̀ rí ọmọ rẹ òkú rí ìyàwó rẹ òkú rí ṣọ́ọ̀bù rẹ òjò náà rí wọn ò ti bàtà rẹ lọ rí ègún ẹ̀rẹ̀ èso ògùn ọlẹ́sẹ̀ ibà malaria òkú mọ́ èèfà rẹ ọlọ́run ní bẹ̀rẹ̀ ìkẹ́kẹ́ gbọ́dọ̀ sí ọ́ ilé àwọn àbáwọn pè ní mọ̀kàbíọ́rọ́dù dúró ara àdánwò kòkó lè sí ọ́ ní máa ń àwọn èèyàn lè máa ọ gbàgbọ́ lọ́hùn fẹ́ di ọ̀gá ni ó lè fọ́ lẹ̀ ọ àdánwò kan náà wọ́n pàṣẹ ànàbí wọ́n mú irun orí ànàbí ọkùnrin olórí ibú làbí ibú bẹ̀rẹ̀ wọ́n wá ta kókó kọ́nà ẹni tó bá di pé wọ́n ń owó kọ́ máa ka kúlẹ̀ pọ̀ kúlẹ̀ lónìí ọlọ́run ti pápá náà bí wa Muhammad kókó kó èsùnú ayé wa ọlọ́ọ̀bá àwọn àdéhùn tó bá gbé àrò jẹjẹ ọjà ọjà ẹ ẹ̀ lọ ọdún ṣẹ̀ṣẹ̀ mọ́tòrí ẹ̀ lọ gbẹ́bọ ibi ẹ̀ gbẹ́bọ sọ́rọ̀ yìí tuntun lẹ́yìn Yorùbá báyìí. jẹ̀mọ́ á ṣe sùúrù lórí àwọn àdéhùn à ń sọ òdodo àwọn èèyàn lè gbógun tì wá wọ́n lè àbáàkì wa wọ́n lè ṣe wá ń sùn àbáàkì sùúrù tá a bá wá ṣe sùúrù wà láàkì bá tú lè mọ̀ tẹ̀sí àwọn tó bá dúró tuntun náà àwọn ni ó sòrí ọlọ́jà sórí ayé àtọ̀nà lọ́jà jẹ́lẹ̀ tí ó pàdánù ohun ṣúra ọlọ́jà ó wúlò bíi ìmọ̀ sọ yóò wúlò bíi ìfẹ́ ẹ̀kọ́ àtẹnìkọ̀ọ̀kan wa ní ọmọdé wa ọlọ́mọdà lọ́wọ́ wa gbogbo ìjọsìn wa ọlọ́mọdà lọ́wọ́ aláyàwó ìjà sọ ilẹ̀ ayé àtijọ́ bí àtìyámù ọjà wa ìkọlọ́ọ̀dì ọmọ lọ sókè kálukú wa náà kọlọ́ọ̀dì àmọ́ lò ìlú ẹ̀ mọ̀jẹ̀dẹ̀ àwọn ojú náà o mọ̀jẹ̀dẹ̀ kálukú ojú náà mọ̀jẹ̀ dúkìá àwọn ojú náà o subhanallahi walhamdulillah ashhadu an la ilaha illa anta assalamu alaikum wa rahmatullahi wa barakatuh